ẹjọ ẹ̀yin ni mo ní bá sọ̀rọ̀ ẹjọ mo fẹ́ fún yín ní candid advice kò bá wù mí tẹ́ bá lè drop case yìí. why. thank you reason ni pé torí ṣẹ́rọ̀ ọmọ tá à ń sọ̀rọ̀ nípa èyí àwọn parents ẹ̀ they are highly influential in the society. Mm-hmm. ẹjọ má bínú mo fẹ́ jẹ́ kó yé yín pé wọ́n ti wá sí bèbí lọ́sàn-án yìí wọ́n dẹ̀ ti wá bí ènìyàn lọ́sàn-án yìí. kò lè ṣẹlẹ̀ láíláí it can happen and it will never happen wọ́n ti máa wá ìgbà bẹ́ẹ̀ lọ́wọ́ without our own consent so possible ni eh, no nítorí pé àwọn pẹ̀lẹ́ ìjẹ̀tì wà á ní influential nílùú yìí ló fi yẹ kọ́ lẹ́wọ́ ẹ̀jẹ̀ to that extent ah no no no no it's not good it's not good at all person ni kí calm down yẹn. Yeah? DPO ẹ tún jẹ́ kí màá bí mi sí ni ẹ bá ní kí n calm down rárá àti ṣẹ́pọ̀ tẹ̀sán pé ọ̀rẹ́ ara ìlú ẹ̀jẹ̀ no no no no you are ready, our enemy wọ́n ti fi hàn sí pé ọ̀tá wa yín nǹkan tó tó yẹ ṣẹlẹ̀ sí ọmọ mi àjẹwà mú kẹsàn abayí ẹ̀yin wá gbowó lọ́wọ́ wọn ẹ gbowó lọ́wọ́ wọn ẹ wá sọ pé the highly influencer ọlọ́run wà ọlọ́run wà. tó bá dé látọ̀ mi àpò wáyé mi ò lè gbẹ́ ní kí lọ́wọ́ àmọ́ bá jù ní lọ lọ́rọ̀ ó lè jù ní lọ. wọ́n pàṣẹ fún mi ní mo dé láti carry out ẹ̀ àmọ́ mo make sure pé wọ́n drop nǹkan tí ma fi tọ́jú ọmọ náà a token of half a million naira was dropped so tẹ bá treat ọmọ yẹn nínú half a million naira ìyókù wọ àwọn. ẹ jọ jáde níbi o kí lẹ́yìn sọ tí òdùlẹ̀ ni kí ni gómìnà sọ tí òdùlẹ̀ we are not going to take that for what reason to help with them and their five hundred thousand naira kí ló fẹ́ nìyẹn ṣe ẹ wò ẹ wo ojú mi dáadáa we are pressing charge. yes we are we are pressing charge. Ah, ah, kí ló dé. ẹ mọ̀ kó bìnrin kan ti. bẹ́ẹ̀ àtò àtò. ẹ̀yin ni mo ní bá sọ ìtúndì òtún ọ̀rọ̀. ẹ ṣé bẹ́ẹ̀ ni téèyàn bá rí òun lèèyàn bá rí ẹni tẹ bá rí báyìí lè máa press charge against ẹ ọmọ tá à ń sọ ẹ bóyá kẹtọ́ pò lórí tébù mi kẹtọ́ pò níwájú mi You will be in the airport. He's traveling tonight. Òun hmm. travel. Owó lè lè báyé ọmọdé kó máa travel. Òun rú àjọ kò sí. Ṣé lè lọ́jọ́ wà yìí? Àjọ kò sí. Nǹkan tí mo ṣe pé kẹ́ ní sùúrù tí bá gbáfẹ̀ mi ní náírà tó wà lọ́wọ́ mi sí ẹ jí ìtàn wọn lórí. ọlọ́pàá ẹ má ti fi tẹ ẹ má ti fi tàkùn ìgbẹ́ mọ́ ẹ jẹ́ kí n máa bí mi lóòótọ́ ni mo pọ̀ mo ti ṣe máa lọ rẹ̀ lóòótọ́ mo rẹ̀. pé tábà sùn wọn ká tó mọ̀ ṣọ́ṣọ́ tutù ní àbọ̀ ń gbóná. mo gbọ́ fún ní wà ní jọ̀bẹ́jọ̀bẹ́ o bọ́sẹ̀tì mi kó gbàgbà kú gbà máa nìyọ́. ìwà ìrẹ̀lẹ̀ ṣọ́ ènìyàn láyé mi ò he eh. owó lọ́wọ́ ò kún bọ́n bá bí ni nílé rẹ̀ ẹnìkan wí fún ni èèyàn ńlá tí mo he èéfín níwà ló padà ró bàbá yóò ṣe ta ni ẹlẹ́ni bẹ́ẹ̀ la ṣe máa ṣe tara wa ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn ẹ lè ní aburú ẹni tó burú tiẹ̀ kú yé òun ló mọ ohun tó rí láyé yìí ó tó fi burú ká máa wòye. ọ̀tá tó mọ ìwé ìkọ̀dá ẹ bá ní ẹ̀rọ ẹ̀tùbẹ̀ bọ́sùlẹ̀ ní mi. bàbá kú ibi tí táyé gbà kọjá tó rọrùn fún bí bá gbà bẹ̀ kọjá ó má lè kàbùkọ ìyàlẹ́nu là fún ni ẹni orin bọ́ tó larí mọ̀lẹ́ o ẹgbọ́n ta la mà dálẹ̀ àyànmọ́ dúró kádàrá dúró. Good morning. Ah! You won't believe I slept off. Ah, I'll talk to you later You have to go right away. Bọ́sùlẹ̀ má gbá gbákú gbákú fàyẹ́ sílẹ̀ náà. afẹ́fẹ́fẹ́fẹ́ ó ń fẹ́ lẹ́lẹ́ omi gòkè rere. Mm-hmm. Ah. àwọn ayé yìí ló jára o ṣẹ̀ǹbá ayé o ẹni àtànù lẹ́ni ọ̀rẹ́ ó tán náà. wọn ni ọwọ́ ọmọdé kò máa tó pẹ̀pẹ̀ tàgbàlagbà ọwọ́ kẹrẹpẹ àmọ́ ká máa wo bí dájà sí náà. ìrẹ́ ìnáwó gan níta ló mọ̀ ta ló mọ̀ ẹ́ ta ló mọ̀ ẹ́ ṣọ́ṣọ́ tuntun ní àbọ̀mọ́. Okay, ma. Okay. No problem. Yeah, I'll get that. to Thank you. Good morning. Oh, good morning. How may I help you? I'm Teniola Ononoka. I'm here for Anita. Oh, but you're late. I'm sorry. Um, thank God Madam is not around yet. Do have your seat. I'm coming. Thank you. Okay, you submitted your CV through my email. Yeah. Okay. Um, mo ti rí gbogbo ẹ̀. Ah, mo dẹ̀ rí pé o ní gbogbo nǹkan tó take láti ṣiṣẹ́ ní company wa ń bí báyìí. Thank you. But um, the thing is that um, ṣorí ní company wa ń bí báyìí iṣẹ́ wa máa ń gba time gan and I don't know if you have the time. Um, ṣé kò kí n ṣe normal working hours eight a.m. to four p.m. Oh ah, no my dear, kò rí bẹ́ẹ̀ ṣorí ní company tí wọ́n ń bíbà àwa máa ń ṣiṣẹ́ behind schedule as a matter of fact a máa ń ṣiṣẹ́ overnight nígbà míì ó depend lórí bí iṣẹ́ yẹn tó bá ṣe wà sí mi and so this job is gonna take a whole lot of your time but I can assure you something the pay is very good very very good. thank you ma'am. all right. oh excuse me. hello ma'am. Okay, ma'am. All right. Hello. She's on her way. Madam is on her way. paid 12.5 million. Three Sister Cinemas paid 4 million. And I paid 6 million into Transcorp account, though we are yet to balance them. So, Monjo de Owotoku Tamambalawa, our customers were Kalifi, Son First time you're going to reason in two years. <laughs> and, um, madam, we have a workshop to attend to today. I hope you can still remember me. And you'll be taking the keynote address at the event, and we are expected to be there by 11 a.m. And are the papers set? Uh, yes, I forwarded some copies of the papers to your email yesterday. I don't know if you got them. Oh, they sọ fún me. I, I am so sorry. Sorry for yourself. Tó bá ní tó i I'm sorry ma. Please get out of my sight. You go get the address. Yes. You can drop it. Um. Madam, the lady you asked to show up for the interview is Yema. Where is she? She's at the reception. She's interviewing for phone wedding. How do you mean? Oh, ṣe interview fún? She wo ló ń ṣiṣẹ́ fún ni àbí Jane, Jane sure. ẹ̀. Tó bá she could love kan ṣe kó lọ wábì kan dúró sí àbí I don't, even know what to say. Jọ for my wallet for me. Irú èèyàn wo gan-an ni ta ló mọ̀? a bá sùn mọ́ ṣó tutù ní àbọ̀ ń gbóná mo fún ní wà ní jọ̀bẹ́jọ̀bẹ́ o bọ́s mi kó bá kú bá má nìyọ́ fashion music magazine anything tó bá ti jọmọ́ entertainment iṣẹ́ wa ni níbí tó tiẹ̀ tó wá jẹ́ pé obìnrin lẹ́yìn kò sí irú aṣọ náà tẹ̀fẹ́ ẹran tí a lè rán fún yín bójú ọmọ yín ni ọkọ yín ni àwọn ọ̀rẹ́ yín anybody a máa ń sọ ó dẹ̀ máa fit nǹkan tí a tún fi wá ń ṣe pápá ń bá rí ẹ ni pé àwọn máa ń deliver within the stipulated time. in fact ṣe tí wàá rí magazine tẹ rí níwájú yìí Sahara magazine ìkànnà àwọn publications wa ni ó máa ń jáde every two two weeks kò dẹ̀ sí nǹkan tẹ fẹ́ tó bá jọ mọ́ entertainment ni o music sports football anything tó bá jẹ́ entertainment inú ẹ̀ ó máa ń wà ń bẹ̀ every two two weeks dẹ̀ ló máa ń jáde ẹ má bẹ̀rù ṣe máa rán aṣọ àgbàlagbà tó ti darúgbó. kò sí aṣọ ìtàlẹ̀ ojú ọmọ kékeré kó jágbà lójú ọkọ in fact ẹ bá fẹ́ ká wọ́n wọ̀n yìí lé or any customer tẹ bá ní ẹ fẹ́ ká wọ́n wọ̀n or ká deliver a máa ṣe. excuse me your call. in fact a express service tí ẹ bá gbé aṣọ ìdílé sẹ́yìn lẹ́yìn I can assure you within fourteen hours you Fine, fine, fine. Thank you. Your credentials. Oh, ah. don't you use your common sense? Shit, don't go be with Joey. What's your problem? You can go in with that. Okay. Where are you? map of it. Map on the front of it and the customer to tell you take measurement to the same. Okay, alright. And we can measure for only a minute, 200 days, so I can take measurement. No problem. Um, well, then you can share how fine water or drink. It's good to see there. Mo ṣe tán pẹ̀lú second class offer ní university of baby Zaria. International relations náà. You don't need to tell me that. I've read it already. I'm sorry. Sorry for yourself. Mi ò rò kó But why? What have I done wrong? Please excuse me. Please, ma'am. Can you come over? can start work now. <laughs> Thank you, ma. Thank you. Jane, mo lọ sí store select about fifteen of fún. Kó dẹ̀ make sure you report back to me personally. Thank you, ma. Thank you. <laughs> Oh, okay, ma. Okay. Irú èèyàn wo gan ni ta ló mọ̀? ni àbọ̀ ń gbóná. Mọ̀ngbà fún ní o bọ́sílẹ̀dì mi kó gbàgbà kú bá máa nìyàn ẹ̀. to surprise she later sent Tenny to call me back. I think she's full of policy. Hmm, maybe Mike. o hmm, ní láti rí lady. lady. yes. Hmm? wait is she not married. And um, maybe she's trying to keep away her private life out of the office. Office? Yeah. Maybe. She must not know that you guys know each other. Yes. Of course. Of course. She must not know. You guys have to act as if you don't know each other. Yes. I was playing alone. You have to play alone. Mm Thank God you have got a job right now. A good job indeed. Oh. <laughs> have to celebrate it. <laughs> yeah. What everybody ti lọlé wọ́n á decide pé kí n ju kẹfì ṣetán. ìbá ti lọ lè bọ́ ti stress ara okay ṣé kí drop ẹ sílẹ̀. okay. okay. this office for years and I have never seen my boss so nice to any staff. Really? Yes. I think she's beginning to like you. Like? Yes. Ọ̀gá like ẹni o. Ọ̀gá mi nice. She lays bare me, huh? náà, ẹ sọ pé ẹ̀rí wọn pẹ̀lú ọkùnrin kankan rí. That I cannot answer. ìyá kò sówó kankan lọ́wọ́ mi owó tó wà lọ́wọ́ mi ni wọ́n fi gbé ọ̀kadà lọ síbi tí mo ti ń gbé kẹ̀kẹ́ máa wà bọ̀ tó bá ti tó bí nine o'clock sọ fún Desire kó wá pàdé mi báyìí dẹ́ẹ̀ máa ti lọ trip bí ẹ̀mẹ́ta màá lè ní kankan fún un gbà yẹn. ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ilé ti sún ìgbọ̀n mi ṣé sọ́mọ ni wọ́n á ní lọ sí skul báyìí ni. Ah, but ó sọ pé wọ́n ti lé wọn wá lé láti skul. Uh, yes, I said that, but. Uh, then what is the need? Kí la fẹ́ tún ní kọlọ̀ ṣe ń sùkúl nígbà tí oṣù ta fẹ́ sùn. Eh, ṣé bá ṣe máa lajú kalẹ̀ táyà àwọn ọmọ yìí kó tó máa da kí n má sọ nǹkan mi? Ṣé òun lè lé ìbáyìí sí? Ó oh, mà yìí. Òun ah, òkóbó náà kò ṣe bí ọkùnrin náà. Ah, nígbà tí ò bá sá tára ọba gbé ńkọ, ó pè mí náà kì í ṣe bí bàbá ọmọ. Tó bá dẹ̀ ságbára lọ́mi Sorry, She has an ulcer and the pain is very severe. You need to call her dad because you need to bring her to my hospital very fast. Oh. Hey, Missy. Missy. Oh. She really needed treatment. Mm-hmm. and anything you think, just let me know. Ah, I'll call her dad.

Bebe que tem de um ano. Eu sei que não tem essa coisa. mo ní kí n sọ fún pé mi ò monday ó di wednesday torí mo ní family issue láti attend sí and jane mo fẹ́ kó take company nígbà tí mi ò sí around ok má dẹ̀ gbàgbé pé àwọn baby company kan bọ̀ fún exhibition ní ọjọ́ monday ok no problem mm. master yeah. so okay take care yeah? that's all. Thank you. Thank you. ẹ jọ máa mo máa ní nǹkan kékeré kan tí mo fẹ́ bá yín discuss ni especially lórí àwọn ọmọdébìnrin kéékèèké méjì tí wọ́n ṣẹ̀dìdè kúrò níbà ìtàn ni àwọn ọmọ yẹn mo fẹ́ kẹ́ kẹ́ check wọn dáadáa they are not doing their jobs very well wọ́n ṣe wà yẹn wọ́n lazy gan iṣẹ́ òkè wọn wọ́n ṣe all they do is just sit around and talk talk talk talk all day long ṣeré iṣẹ́ tó ń ṣe kò ká wọn lára rárá ẹnu ọmọ yẹn wọ́n ti bàjẹ́ jù honestly ṣe rí inú ọ́fíìsì tẹ́yìn máa ń wà níbà yìí kò kí ń jẹ́ kẹrin rí most of the things tó ń ṣẹlẹ̀ nísàlẹ̀ ṣùtìyẹ wọn kì í gbọ́ràn tí àwọn bá sọ pé kàn ṣe nǹkan wọ́n máa máa wà sluggish about it wọ́n máa ṣe bí ẹni pé wọ́n ń fọ̀sì wọn ṣiṣẹ́ yìí ni I don't know mi ì mọ̀ bóyá dandan ni tíṣe ò bá wọn wọn mọ wọ́n lè padà lọ sílé wọn náà àà ah, pé bàbá wọn ló lọ́ọ́ wọn ṣe bàbá wọn ṣe dá company lẹ̀ kó máa lọ ṣiṣẹ́ ń bẹ̀ ṣé dẹ mọ̀ onílùú ni ẹ̀ ní fẹ́ kí ìlú kó bàjẹ́ so I want you to look into the matters ṣe ti bọ́ ẹ má jẹ́ kán ba company jẹ́ mọ́ ẹ lórí bó ṣe wà yẹn náà tó bá ráwọn client bó ṣe wọn máa ṣe jákujàkun wájú wọn náà ni wọn kì í attend sí client dáadáa àwọn ọmọ yẹn ìṣekúṣe kọ́ wọn wọn ìjọ tó yọ ọlọ́run mo fẹ́ kẹ́ check wọn dáadáa kẹ̀dẹ̀jẹ̀ ká wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ rẹ̀. ìrẹ́ ìyàwó wọn ní ta ló àfi ta bá sùn wọn ká tó mọ̀ ṣọ́ṣọ́ tutù ní àbọ̀ ń gbọ́ fún ní wà ní jọ̀bẹ́jọ̀bẹ́ o bọ́sẹ̀ kìí kó bá gbá bá máa nìyọ. Pastor, we appreciate kí ọkọ màá wá sínú lẹ́yìn. I leave all the necessary discussion in my office. Even our staff, me, none of them ló mọ ilé mi and tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ then we discuss. ẹ má Um, nípa last um, discussion wa ni um, there is a revolution and I need láti act fast lórí ẹ and I'm very sure by the grace of God all of my kó yé wa jù báwa kò ṣe lè Thank you, Pastor Sam. Um, I've got some better things to do in the house, if you don't mind. my business about that? Eh? What's my business? I, I was just... But Madam says I should resume by 7.30 and this is just 5 minutes past 7. Oh, Madam says you should resume by 7.30 and this is just past 7. Right? Mo rí pé o ti wá mọ̀ dáadáa. Mo rí pé o ti mọ̀ dáadáa ju àwa tó bá ní company lọ. So ìwọ wà ní position láti máa sọ fún mi pé táìmù kan àti táìmù kan lèèyàn ma resume síbi iṣẹ́. Ayé ò sorry, ma'am. Young lady, please keep that sorry to yourself. Young lady, you need to be careful, okay? You need to be very, very careful. Otherwise, I'll give you a tough time. Now get out of my sight. tá a dé dúró bí gbogbo nǹkan ṣe ń lọ òye mi rárá inú mi ò dẹ̀ dùn I mean what would you be doing this to yourself wọ́n mọ̀ gbogbo owó ra ẹ̀ nínú adúlé jẹ́ àwọn ọ̀nà tó tó báyìí gbogbo nìkan ló dá wà níbẹ̀ kò sí maid kò sí driver kò sí security ó kàn ṣá wà tiẹ̀ ṣá. ìwọ ìgan ni wàá ṣe gbogbo iṣẹ́ inú ilé látòkè délẹ̀ tó bá ti di jọ́ kejì kókó kó jọ̀ǹjọ̀ǹjọ̀ tó di ibi iṣẹ́ ó fẹ́ para ẹ̀ ni look at you stress is written all over you kí ló dé o dẹ̀ ronú sí nǹkan tí mo bẹ̀ sọ torí ọlọ́run. mọ́mí choice mi ni mo like láti live alone ah, tí n bá sọ pé kíyàn wá gbé pẹ̀lú mi gan ó lè wà difficult. kò sí ní tó difficult inú ẹ. bí ṣe wà yìí lórí ìjókòó yìí èmi máa bọ́ tà máa bẹ́ẹ̀ wọ́n mo tún máa bẹ́ẹ̀ gbé mi ní jẹ́ kó fi loneliness para ẹ̀. no mommy i'm fine. you are not fine i can see you are not fine o ní ìdánwò tó máa bẹ́ẹ̀ gbélé ṣé o gbọ́. okay mommy why are you here. Your uncle wants you in Texas. Why? Cousin eh? My uncle 20 years old. She is getting married. Be care to know. Hmm. mo lérò pé tí mo wá ń sọ á ti yí ẹ ṣé o mọ̀ pé fifteen years ló gbà lọ́wọ́ ọmọ yẹn òun ló wá fẹ́ ṣèyàwó báyìí o inú mi á dẹ̀ dùn tó bá lè wà ń bẹ̀ kódà bó ṣe wà tí o bá lówó tíkẹ́ẹ̀tì èmi kíní mo màá ra tíkẹ́ẹ̀tì fún ẹ àjọ máa dọ̀hùn ni bóyá tó bá tó bá attend wedding náà bóyá ó lè jẹ́ bí inspiration fún ẹ torí mi ò mọ ohun títí fẹ́ bẹ́ẹ̀ sọ mọ́. honestly ọ̀rẹ́ I was so surprised when I saw Jane's call ìgbà tí mo dẹ̀ pick ẹ̀ ó ṣàlàyé fún mi pé ṣe ló ti rẹ̀ mọ́ ni wọ́n fi stóde ń sunkún Desiree why the cry ọ̀rẹ́. Right. Mo kàn rántí wípé ní kékeré bí èmi àti àbúrò mi ṣe suffer pẹ̀lú àwọn òbí mi. Unfortunately, I lost her also. But nǹkan tó kàn dùn mí ni pé mummy sọ wípé mi ò wà successful ni. Kò wẹ́ ṣé mi ò try tó O try gan ni. Sincerely speaking, you're financially okay. Not just okay o, ó wà alright gan ni. Yes bọ̀ ó dà pé nǹkan tí mọ́mí ń tráì láti sọ ó yé mi jù wọ́ lọ jẹ́ kí n ṣàlàyé fún un. ṣóre kò sí àpọ́nlé fún obìnrin tí ò ládé orí o. Look at me I'm happily married with a kid. kí ni wọ́n wá ń dúró de kí ló ń dúró ṣe? ṣé wọ́n gan ò feel pé ọjọ́ ti ń lọ? ilẹ̀ obìnrin ò mà kí ń pẹ́ ṣù. I try. ọ̀rẹ́ ó ṣe. ibi tí táyé gbà kọjá tó rọrùn fún bí bá gbà bẹ̀ kọjá ó má lè kàbùkọ ìyàlẹ́nu là jẹ́ fún ni ènìyàn orin kan tó larí mọ́lẹ̀ o ẹgbọ́n ta la máa dálẹ̀ àyànmọ́ dúró kádàrá dúró ohun gbogbo ayé ni ó jọra wọn ẹni tó fà dúró ti yóò dùn ún ọlọ́run tó fà bànújẹ́ fún ni o. just have to make it fast. She's here. Better. the office security àti ten ni mo bá. the next person tó wọlé is eight fifteen and Jane Ìwọ́dé ní eight forty five Bọ̀sùn eight twelve and tèmi Ìwọ́dé ní eight eighteen just in jọ sínú rẹ́gísítà fún so nǹkan tẹ́ ń try láti sọ fún ni pé business mi ni iṣẹ́ mi ni àbí no problem alátiṣe ló máa ti ṣàrẹ̀ I know what to do. Um, madam we are really sorry ma we promise such won't happen again. cut the card. ìwà ìrẹ̀lẹ̀ kò fi wá kún wọ́n bá bí ni ní ilé rẹ̀ wọ́n wí fún ni èèyàn ńlá tí mo he èéfì níwà ló padà ró bábá yẹn ṣe ta ni ẹlẹ́ni bẹ́ẹ̀ la ṣe máa ṣe tara wa ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn ẹlẹ́ ni aburú ẹni tó burú tiẹ̀ kú yẹ òun ló mọ ohun tó rí láyé. sórí mo mọ̀ pé mọ̀dàmọ̀ dìde wá sílẹ̀ ṣe. Mm-hmm mo suspect ọmọ Tẹniọlá yẹn mm-hmm. iṣẹ́ tó ṣẹlẹ̀ láàárọ̀ yẹn òun ló máa wà behind it òun gógó ló máa lọ pé madam kó wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ báyìí because ah, ṣé bí madam ti sọ wípé àwọn ò ní wá síbi iṣẹ́ títí di Wednesday so why ìtàn ṣe máa dédé change mind wọn suddenly and she didn't even call me. Jane seriously kí ni young lady yìí máa gain tó bá ṣe irun kọ bẹ́ẹ̀ ẹ gbà mí láàrin so o tiẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú company ṣé o mọ̀ pé young lady tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ she is a devil honestly àtìgbà tó ti wọnú company òun ló ti ní lọ́kàn tó lè ti ń gbègbèsẹ̀ wípé òun máa lé gbogbo akúrò nídìí iṣẹ́ wa kí bóyá òun àtàwọn family ẹ̀ náà fẹ́ take over ó fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ wa nìyà ó. this is serious well màá sòtọ́ fún ẹ o kò lè gbaṣẹ́ tèmi o ṣé o ń gbọ́ mi iṣẹ́ tiẹ̀ ló máa gbà instead. <laughs> ó máa gbàṣẹ́ ta ni. yes of course. <laughs> hey, Larry you're very funny ó máa gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ mi á mm-hmm. jẹ́ pé ó ti ṣe tọ́kú nìyẹn èmi màá ni dúró ṣé o ò mọ position mi ní iléeṣẹ́ yìí ni àbí ṣé o mọ bí mo ṣe jẹ́ sí madam ni olówó tún wọn ni mí kò sí nǹkan tó fẹ́ ṣe tí wọn ò ní kọ́kọ́ consult mi kò sí nǹkan tó fẹ́ ṣe without me àwọjẹrù yẹn awájẹ́gbẹ́ ọmọ kékeré ọmọ ranù ọmọ òṣì ọmọ tí ò mọ nǹkan yẹn òun ló máa gbàṣẹ́ mi mi ò lè sọ ọ́ ó lè gbàṣẹ́ lọ́wọ́ idiot kejì tó ń ra wọn kiri o but èmi láyéláyé kò lè bá mi try ẹ̀ e. tó bá dán o ó máa dán tán. wo I hear you I got a lot of work to do huh? I don't have time for all this. I'll see you later. Thank you ṣe sóòwé kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀ she's just a pain in the head. Um, um. I to letters yẹn ti ready. drop ẹ sí each desk kò dẹ̀ make sure kó get back to me. Um, could I make sure you o pé charm city kó book appointment fún wọn next week. okay ma okay. Uh, but our service charging is two million naira. oh. A year is gone already. Well. Okay, then make all the necessary payments. Oh. Then make sure they close on salary as well. Yes, ma'am. Okay, take care. Yes, ma'am. Hello, Monsi. Yeah, sure, okay. Eh, mi ò mọ̀ mi mọ̀ pé èdè wá sọ́kùn fọ̀. Máyì ní fún wa náà kí n ṣe kí n It gets worse ṣe mọ̀ pé àwọn òṣìṣẹ́ ni wọ́n fọ́pọ̀ ṣá yà wọ́n dé late short <sighs> yà ibẹ̀ náà ni mo wà àwọn báwo ni tíkẹ̀tì ẹ̀ ní ìmọ̀ bóyá n book tíkẹ̀tì náà ok màá book late tíkẹ̀tì lálẹ́. A question or what? Ah, I'm, I'm very sorry, ma. I, I don't mean it that way. But mo kàn ń wọ́ndà ní pé ah, kí kí ni mo ṣe tẹ̀fi sọ wípé kí Tẹ́niọlá kó lọ take over seat mi. Ah, mi ò sọ pé kí Tẹ́niọlá take over seat ẹ̀. Mo ní kó take over position ẹ̀. Oh, see, me, I'm happy for what happened. Ah, you need to see the way she was behaving to everybody. Thank God she's not even the boss. If she was the boss, I wonder what would have happened to staffs like us. From oh, you, after three days, I think she will be calm. And because she didn't really expect what happened to her, she will be like, she, you see, she will change. She will change for better for me. Change. It's like you don't even know what I'm talking about. You need to see the way she was behaving to everybody. But the good thing is that this new girl they brought in, uh, She is so, so calm. I wonder where Madame brought her from. I was told she's a friend to her. Huh? Mm. A friend? Mm-hmm. Bringing a friend to come and work here. Hope Madame is now aware of it. Well, she can. If she's admin, she can also lose her job. That is it. Make Tenny no lose job, oh. But she's a good girl. Mm. Ha! I still pity Jane. You need to stop all these things you're doing right now and not let it affect your job. You are still the madam's PA. The only thing that changed is that you are behind the girl now. I don't think you understand what is happening. I interviewed this girl. Tronokshe Tenola Mahama for me instructions. saying Ah, no, no, no, I'd rather leave this job. I can't take it. Honestly, no, like bank out Yamora. Can I ask you a question? Go ahead. What is your pay like in a month? 200,000. 200,000. Can you tell me a banker you know that earns as much as that in a month? And what do you do? You book appointments, go through proposals, reminds her of appointments, and what else? You see, you need to think before you leave, my dear. I'll be on my desk. ṣọ́ ènìyàn láyé mi ò e. owó lọ́wọ́ ò fi wà kún wọ́n bá bí ni ní ilé rẹ̀ wọ́n wí fún ni èèyàn ńlá tí mo he èéfín ló padà ró bàbá yóò ṣe ta ni ẹlẹ́ni bẹ́ẹ̀ la ṣe máa ṣe tara wa ìwà rere lẹ́ṣọ́ ènìyàn ẹlẹ́ni. Ah, honestly i was so surprised ìgbà tí mo pè é tó ní kí n wá bẹ lọ́fẹ̀ẹ́ sí i tó tún máa ń ṣiṣẹ́ sunday. Mm, lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí parí wa parí wa lọ́jọ́ sunday. that's very nice and that's why i like you. thank you. you're welcome. anyway straight to the point reason tí mo ṣe insist pé mo fẹ́ rí one on one is because i want you to work with me. yes i'll give you a very good salary good allowances an apartment and an official car. Mm-hmm. I appreciate that. I can't work with you. <laughs> I understand you. I'm not employing you as a PA. I want you to be my PR. Please come to my head. I am very, very sorry. I can't work with you. Why? Because I would love to be loyal to my boss. Kò kí ń mọ́tò, Loyalty matters to me a lot. I won't be able to work for you. Don't be offended. Okay. How about we do it this way? You can work with me on Tuesdays and Thursdays. Then you'll be with your boss during the rest of the week. <laughs> you are very funny, man. It can stay where. So you want me to live with my hoffer? I'm so sorry, àbí o fẹ́ kí n fún ẹ ní time kó kàn fi rò ó. rárá mà ẹ má bínú. ok let me be on my way. Thank you so much. Thank you. How was your trip? Not bad. At least I, there was no delay and uh, permitting to say for the first time the flight was on point. Oh, that's cool. Thank you. Ah, what a nice place you have here. Um, for the first time in Nigeria, I'm seeing an office complex with um, the swimming pool. That's quite uh, magnificent. Thank you. It speaks more of your person and your status. That's great. And uh, that is telling me that doing business with you is going to be a great profit. Definitely. Okay. Straight to business, man. Yeah. Ah. Speaking of oil and gas, we have the onshore and the offshore part of it. Uh, but a lot of people want to do the lifting of the oil and the crude. But there are other things you can do in oil and gas that can yield you a lot of money like you can um, take care of our cabin, um, of our cabinets on the cabin. Um, you can take care of the kitchen utensils. I mean, so there are other businesses you can do when you're involved in oil and gas, but a lot of people just believe in lifting the oil and making the huge sum of money. Yeah. It's about what you want to do, madam. Lifting the oil. Ah. Madam, that's going to cost you a fortune let me run you through some of the um, some of my clients' um, profile and files. Because the last time we dealt with JJ Oil and Gas, I actually introduced them to the oil and gas business, and um, they're doing they're not doing bad. I know you know about the name. Yeah. They're not doing badly. They're giving um their household names uh, shares I mean run for their money. Um, starting up with them, it cost them about four hundred thousand dollars and the initial startup capital is going to be about $200,000. And with that, we can kickstart the processes. We can register you with DPR, with NUPENG, and we, we can begin to lead. And uh, may I ask you, madam, do you want it to be within Nigeria or you want to spread to other African countries? Neighboring of course, African countries. Ah, someone of your nature, of your caliber, we definitely have some contacts and some we can talk to them about yeah. that. I believe my agents have run you through a lot of our programs. Yes. I just need to buttress their point, so we will not be speaking our point. Um, permit me to show you some of the files of people I've actually dealt with as well. But uh, in, um, meanwhile, I would like to forward um, some of the documents you need to sign to you, the forms and um, the um, do's and don'ts of DPR and OPENG, so you would show them to your lawyer. I'm sure he knows what he's going to put you through. Then by then we can arrange for a meeting together. Then we'll put pen to paper and then meeting starts. No problem. Just let me forward to your Ah. Hmm, baby, I'm very happy for you. Like seriously, promotion in less than three weeks. That is great. But I heard that your boss is very tough. Don't mind people. She's tough to the lazy bones. Tell me, jẹ́ you make me a mini ni first staff tó máa kọ́kọ́ mú lé Because she, she always make everything official. that is the best way to run a big company anyway. So, so what is the terms of this payment? Salary like? <clears throat> 300,000. Really? Yeah. Wow, that is a very big money. I was very happy um, We need to start planning now. Like, seriously, we have to plan. Yeah. We have to plan. But you know my salary is just 85,000 naira every month. Yeah, I know. Mm. I can, I, I will try. I will try and save like 50k every month for you. you know? Out of 85,000? Yeah. Oh, no, no, no. Um, eh, don't worry. Èmi mama drop 100k every month. 100k every month? Yes. Um, 85,000 ti tẹ̀yìn. Bóyá ká kàn máa fi bóyá tá a bá need foodstuff ká kàn máa fi ṣe Because I don't like the way you jump from one downfall to another. We need to get a car ṣe lè ṣe. For some weeks now, oh, they dá mi lóhùn. Eh? jẹ́ kí gẹ́ òyìn náà máa bá mi ṣiṣẹ́ náà jẹ́ kí oríire tó ń tẹ̀lé kó wá sọ́dọ̀ tèmi náà at least she be working with you on Monday, Tuesdays and Friday. Don't worry, I'll pay her very well. I'll give her an apartment and an official car. Joe now. Ọ̀rẹ́, ó fọ́ ní gan-an. Ṣé fẹ́ bá mi pa iṣẹ́ tó ń ṣe company gan ó ti pọ̀ jù i'm telling you iṣẹ́ tí iṣẹ́ tó ń ṣe ó ti ó wà too hectic for her and i can't leave her i'm sorry. so what can you do for me. you dey find Jane. because my PR is so bad in fact i need to chase some staffs because they are not doing fine at all. If ló fẹ́ ṣe fún mi tó máa fi help me báyìí. tó bá mind mo lè find Jane. Jane. Hey, is that supposed to be a joke? Oh my, God, Jane, on Shomogidi now. That girl is too rude kò dé wọn máa ti rọmọ yẹn sí mi. Ah, sincerely ọ̀rẹ́ mo lè fi sílẹ̀. Ah. lè fi sílẹ̀. Um, madam um, you have someone on the phone who wants to speak with you. ọ̀rẹ́ màá wà nǹkan tí mo lè ṣe sí i. ok please do jọ torí Ọlọ́run no problem take time. mo ti ń ṣiṣẹ́ pẹ̀lú yín for so many years now and I know much more better than Teniola in everything in this company. Mo fi pé mi ni in the best position láti lọ fún trip mi. Ẹ jọ̀ọ́ madam, ẹ jọ̀ọ́ tó yọ lọ. Ṣé mo mọ ẹgbẹ́ ẹ̀ ń bínú sí mi ni? Mo mú bẹ́ẹ̀ ni, ẹ má jẹ́ kójú tì mí. Ẹ má ṣe léyà mi lójú àwọn ọmọ kéékèèké yìí. Ìyẹn gan lásán ìtìjú ló jẹ́ fún mi tí mo dẹ̀ wò pé òkè kí n ra máa manage ara mi kí n máa manage ara mi nítorí ìfẹ́ tí mo ní sí yín àti company yẹn àti irú relationship tó ti wà láàrin èmi àti yín for so long now ní àti yín à kì ṣe ọ̀gá àtọmọṣẹ́ mọ́ we are like sisters ìjọ tó rọ ọlọ́run ẹ má jẹ́ kí ara àtàkùn eh? tí àti ẹ̀mọ́bi tó ti wá tá a mọ̀ from nowhere láti wá dàárín èmi àti yín rú èjò tó yọ lọ ṣé tó bá ní nǹkan kan tí mo ṣe mo ti ẹ̀rù kan ṣe pé tó bá ní nǹkan kan tí mo ṣe mo mọ̀ pé mo ti ṣe yẹn ìtúrò ilẹ̀ ṣe ń ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe èjò tó yọ lọ́ọ́ fi yá mi ẹ̀wò mi bí àbúrò yín bẹ́ẹ̀ ṣe fi ọwọ́ ọ̀tún yẹn bẹ́ẹ̀ ṣe fi bá mi wí ẹ fọwọ́ sí ẹ fi fà mí múra padà ẹ máa tún ọmọlúàbí mi ṣe mo dẹ̀ ń promise yín pé láti ẹ̀ ní lọ I'll be very submissive anything you want me to do i will do anything tẹ bá fẹ́ kí n ṣe nǹkan tẹ bá ti sọ báyìí òun làbẹ́gẹ́ mi ò tiẹ̀ ní máa mi ò ní máa wuyẹ̀ yín lọ́wọ́ wò mọ́ ẹ jọ̀ọ́ fi wá kún wọ́n bá bí ni ní ilé rẹ̀ wọ́n wí fún ni èèyàn ńlá tí mo he èéfì nìwà ló padà ró bàbá yóò ṣe ta ni ẹlẹ́ni bẹ́ẹ̀ la ṣe máa ṣe tara wa ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn ẹ lè ní aburú ẹni tó burú tiẹ̀ kú. dókítà báwo la rẹ̀ ṣíṣà ti wà òkè. ah madam ó wà òkè kò sí wàhálà just few bruises náà ló sustain and àti take care already ṣùgbọ́n kò tẹ́ ṣírò ẹ̀ ní ẹ máa ń léyàn kan bí tí a ní ṣe bó ṣe yẹ ká ṣe ẹ máa wọrí madam Desiri you known everywhere <laughs> you are known everywhere ẹ máa wọrí tẹ́ ẹ bá tẹ̀ kanjú uh, she can be distracted and allow aláwọ̀ ẹ̀kọ́ máa lọ lé. ah thank God ṣé mo lè rí ṣá. yes why not why not. Yes, sir. bí mo ṣe escape nìyẹn o. olúwa ṣeun a ṣáà dúpẹ́ pé kò jù báyìí lọ bómi ò gẹ̀ẹ́tẹ̀ ṣé break failure ni àríkè mi. it is settled ma. Ah, i thought as much ah, a ah, doctor dúpẹ́ dókítà sọ pé kò lè lọ sílé ìrọ̀lẹ́ tó máa dúró kí n gbé e lọ. ṣé èèyàn ni lọ sọ́fẹ̀sì. my dear without you in the office there is nothing. thank you ma ó mọ̀ pé tí ó bá ń ṣe irú issues tó ṣẹlẹ̀ ẹ a lè rí ní hospital wa ẹ ṣe bí ọmọ. àìfọ́n ni gan-an dókítà <laughs> kò sí wàhálà kò sí wàhálà all they said no we are very honoured to have you here ẹ ṣe gan ẹ ṣe gan. you ask for me. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni um, actually mo need favour kan látọ̀dọ̀ yín. favour ah, what favour sir. ẹ ẹ ẹ ṣe máa a mọ̀ pé a nídìí orí ọ̀fẹ́ láti wà nínú jọ́nà rẹ̀ yẹn bó ṣe tóbi tó yẹn eh, a níjú ààyè kékeré kan bẹ̀ ọ́ just a small slot kakọ̀tẹ̀ wà ń bẹ̀ mọ̀ bí tá a bá wà ń bẹ̀ it will go a long way it will go a very long way eh, torí image wa a lè wà boosted a little bit mọ́. doctor ẹ fọ́ni gan-an advert anyway kò cost me anything ó dẹ̀ ṣe cost me ní a lot as well. kò sí wàhálà a low right now but tẹ bá we buy in the castle. we work towards it ọlọ́run adé help wa because i need it. ok ṣẹ́rí lady tí wà lọ́dọ̀ yín yẹn ó díẹ̀ sí mi gan tẹ bá take care tara ẹ̀ yá tó fine then I consider it free. àánú oyin oṣù wàrà ìgbà But don't be there to check àti mọ nǹkan tó ń ṣe àti mọ remedy straight up kò sí wàhálà ṣẹgbọ́ tó bá pick. pé kò fẹ́ ṣe ṣe tẹ́lẹ̀ ní báyìí báyìí bẹ́ẹ̀ ṣe bye, sọ̀rọ̀ àṣeṣe bàbá lọ́wọ́ lọ. <laughs> ṣẹ́yìn lẹ́yìn ní yìí. Ah, bẹ́ẹ̀ ni lágbára lọ́wọ́ ọlọ́run àánú ni ṣe lọ. Ah, ah, that means you're very alert. ọmọkùnrin ni aláti ṣiṣẹ́ although kò easy náà because funds àti maintain ẹ̀ because area tó wà ní Èkó yìí kò easy àti maintain but ọlọ́run ràn án lọ́wọ́. that's good. ẹ jẹ́ Okay. Send it to me anytime so that they fix it. All right. Ṣé ló ní pé wà? Ẹ wo ẹ wo ṣe rí tí ọ̀kan bá sọ pé mi kẹ̀ sọ owó ẹ má dà lóhùn lọ sí etí ẹ fẹ́ fún mi indirectly ó pọ̀ ju ètò ìfẹsọ̀ Oh. Ẹ <laughs> ṣe gan, mo really appreciate that. Thanks so much. Ẹ ṣe gan, ìlú ọlẹ́ ẹ̀ máa dúpẹ́ No problem, mama expect call. Okay, Yeah. jẹ́ kí <laughs> welcome to my little house. She got tẹ́ ń gbé kékeré <laughs> I'm amazed and I keep wondering about something. kí I know you don't use driver fine nígbà tá a dé bíbá ẹ a rí i pé ẹ ṣí gate fún ara yín ẹ̀yin lè tún dáná fún are you telling me you stay here all alone? yes. But why if I may ask? Tell me, I choose to live alone. I still don't get it. In the office, we have crowd of staffs. But nígbà tí mo délé ń sìn, mo rí pé ẹ̀yin nìkan lẹ dá wà. Tell me, I choose to live by myself outside the office no husband, no family, no relatives. In fact, you're the first staff to máa kọ́kọ́ wọnú ilé Hmm. Anyway, can I join you in the kitchen? No, I choose to do the cooking myself, okay? Relax. It's a long story, my dear. Long story. Long story. Start from somewhere. and we understand. Lálẹ́ ọjọ́ kan, mọ́mù lè rán mi iṣẹ́. On my way coming back, ó ní ọmọkùnrin kan tá à ń pè ní ọ̀ǹtà ní àdúgbò wa. Bàbá ẹ̀ ní owó wọ́n ní pé ó máa ń rèpa àwọn ọmọbìnrin ní àdúgbò tí wọ́n bá ti gbà fún ní alẹ́ ọjọ́ burúkú yìí. òtítọ́ má ọlọ́run lè ṣe tiẹ̀ nígbè o ìyá yóò dẹ̀ lè jẹ́ ẹgbẹ́ níwọ̀n ìgbà tẹ́mi bá ṣùgbà lórílẹ̀ èpè yìí ìyá òye ò lè jẹ́ ẹgbẹ́ kó wọ ṣùṣù kó yẹ pé ọmọ tèmi ló máa kì mọ́lẹ̀ mo ti ń gbúrò ẹ̀ wọ́n ní bóyá ń ṣe káàkiri gbogbo àdúgbò nìyẹn àmọ́ ilé yìí ló máa fi jáṣe mọ̀ fún this singular act of it will be his last bẹ́ẹ̀ ni mo sọ ọlọ́pàá ló máa bá a darí gbogbo ẹ̀ ẹ̀wọ̀n ló máa kú sí mo ti gbọ́ ṣáà ṣe sùúrù ṣe sùúrù ṣe ti gbọ́ ọkọ mi má kéé mọ́ ọlọ́run ní ṣe tiẹ̀ níyà tọmọ kan oṣù yẹ pé kòkó lọ́mọ kan ń gbòòrò àfọmọ tèmi lóòótọ́ mi ò lówó ṣùgbọ́n mo lẹ́jẹ̀ lọ́rùn ó dẹ̀ máa gbà ọlọ́pàá ló máa parí ìjà láàrin mi in ó máa rọ̀ tí jẹ́ òní òtútù òtútù ọkọ mi. Hunter, you took my virginity away forcefully. ẹ fọwọ́ ọlá gbà wá lójú torí pé a lówó lọ́wọ́. Forever will my spirit come after you, and I will never forgive man. I was raped and denied justice just because the father is rich. That's why I'm ni mo ti determine pé mo ní make a life. I don't want to have anything to do with any man. My decision. Ìpàtẹ́ntì kan, I see. Now I'm getting the whole picture. But out of the broken pieces of the past, God can still build an edifice of hope. We can't just close our eyes to everything. Sometimes, good things can still come out of a man. What is it if I may ask? I've got everything in the world. In case you don't know, this is the least house, Timoni, I've cooked six companies home and abroad. London, Manchester, Leeds. Gbogbo nǹkan tí mo ṣiṣẹ́ fún is for me and my mom. I don't need any man in my life. All this you mention isn't all. Mọ́tò, ilé, ọ̀rọ̀, gbogbo àwọn ilé ilé ìparun lọ́jọ́ kan. Only kids last forever. Do you know there is high level of respect for any woman called Mrs. Fine, you have attained all the degrees into university, but you are still missing Mrs. People will talk a lot about you, all because a knocker but a Please, you need a place called home. where your kids will mourn around you, disturb you, all sorts. Please, you need a man in your life. Ẹ ṣáà ti rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ti gbọ́ ohun tó àṣọ olówó wọn ní tìra wọn lára tí wọ́n ń bò mọ́ra mà ní ṣẹ́ẹ̀rùn tó fàdí ọ̀rọ̀ o. Good morning. Good morning. Why are you not going I think I need a rest. Ṣé kò ṣe pé ọ̀rọ̀ tí mo bá yín sọ lálẹ́ àná ló ń bọ̀dà yín? really bothered, my dear. Mo ti rò rò rò rò. And I think you're right. Mọ̀mísí gan ti disturb me nípa ọ̀rọ̀ ọkọ. I think I'm ready to give love a chance. If it will work. It will. Just forget about the past. Thank you, my dear. Is there anything else for us? Mm, yes, but we will pick his n office. No, I'll be lonely. Lonely? Mm-hmm. you'll be lonely for years. Silly girl. It's another pleasure of being here with you there. Thanks, my dear. It's oh. a pleasure. Man, do you use this beautiful place for your office? Man, this is so beautiful. Really, I read about you in the paper, but I never believed I would have this opportunity of being here with you. Yeah, like seriously? Dream do come true. Yeah, like seriously. Are you this funny? Yes, I am funny. Um, hope you don't mind me taking you out maybe for a lunch or something, so I can spoil you in my own little way. Seriously? Yeah. Shall we go? That's a lovely place a lot of service. It's the delicious atmosphere that, that, that, that will synchronize your atmosphere together. Apart from the food service, we have um, in the food category, we, have, we have, she have, she have, she have, she have the balanced diet and the mini balanced diet. In case you want, it depends on what your money reach. So after the food, you even have a lot of room in the hotel in case the actor decide to kill the boss or the boss decide to kill the actor. and again you the both if the eventually we have a lot of room the different kind of classical room we have the big one we have the small one and we have the orubo room in case in case in case when they are on the field they decide to play the match and and and and and maybe the boat kill the actor or the actor kill the boat we have emergency service that we call stretcher to come and carry the dead one to carry to the hospital and here we also have kò sí lọ we don't do credit we have the ATM outside we have the POS in here and we have the cash and carry service. oh sorry what food do you have for us to eat now. no food the the the the food is um, you can define at the name of any person animal place or thing. Uh, we want food. Do you have indomie and veggies? veggies? What? What? You want, you want, you want to eat in those, you wish to drug him? No, sorry. She meant Indomie. Indomie. Indomie. Ah, Indomie, Indomie. <laughs> she knows she, she knows the Indomie. You know, you know, ah. I want to drink something. <sighs> yeah, before that, you can get us um red wine or something so that we can use that one to cool up before the food. I mean red wine to cool off before the food. Red wine, red wine. Oh, <sighs> but to import something. Oh. Exactly. <laughs> exactly. Thank you. In the bottle, pop something. Oh. she knows. She knows okay. better. Thank you. Uh, give me one hour for the match. Huh? One hour? Did you hear that? This guy's a clown. Seriously, it's crazy. But I love this hotel. Do you like it? I, I, I, should tell you, I, I'm a fast person. I, I, I drink I, I, I drink the wine in one, in one hour. Sir. No, no, no, no, no, you put it on the table. Salut, salut. Madame. Ah, sexy. Um, are you looking at my wife? She no look. She no look at anything. you pop? non, Non, non, don't worry. It's not pop. I will open the myself. No. The, the, the Indomie she put in the microcenter. Oh, you mean microwave? You thing, the food, is cold, you put it, it on, it hot. Okay, microwave. So microwave. It's in the microwave. Microwave. All right, we'll wait till yeah. She comes. Uh, baby, sorry. Mm, don't mind that guy, but this place is a very conducive place for us. You got enjoy it. Let me open the wine. That's good. Shiza, you Read the swagger. <laughs> swagger. Oh, the food is ready. Yes. Mm. I hope you are enjoying yourself. Yes, I am. I'll take it easy. No, it's, Oh my God. Just Okay, guy's killing me. I swear down. Enjoyment. Wow. Look at the food. Um, sorry, this is my friend. Shago. Really? Yeah. That's no. crazy. Yes. I'm his friend. Sit down. Yeah, this is Shagun. Shagun, this is my beautiful lady. girl I told you she'll be driving me crazy. She's beautiful. How are you doing? I'm fine. Are My name is Shagun. you guys are crazy. Yeah, we share the same office. Wow. So we have to pay them here yeah. so that I can do this for me. Nice you. Yeah, the pleasure is all mine. Since he told me that he loves you so much, so I said, okay. Thank you very much, everyone. I really appreciate it. You're welcome. Yeah, this is the beautiful lady that has been driving me crazy. She's so beautiful. Can you see that? She is so beautiful. Thank you. All right, let me hold that for my own now. I'm not really ah, Bama! Okay, no, let's kick it off. That's my deck. I just went out my new boo. Boo? Yeah. Boo ain't softening me you. Ah, we're just starting a game of love. Really? Yeah. Tell me about your new boo. Work in progress. I will let you know when the deal is done. <clears throat> All right, though. Is there anything for me to eat in this house? Have your shower first. The table will be set before you back. sọ fún pọ́dọ̀ mi lọ wà ní àti pé ó fine. yẹ mo sọ fún wọn bọ wọn kàn ṣáà ti pé àwọn ṣàfihàn ojú mi. ok sọ pé kó wá ìyá kó wá síbẹ̀ you mean he can come and check me here. why not ṣe bí bọ́dà ló pè má láti láti mí ìtẹ̀. ok ma ẹ̀rọ máa pè wọ́n máa sọ pé kí wọ́n wá nírọ̀lẹ́. one more thing ma when can I resume back to work. Ah, ilé ti sàn yìí. no ma ilé òsò mi ọ mo fi pé ara mi ti yá. kẹ̀dà tó bá insist um, you can resume back in the next two days. okay ma all right ma wọn pe bàdá mi kan wá nínú ìlú. ibi tí táyé gbà kọjá ń rọrùn fún káyìndé bá gbàgbẹ́ kọjá ó má lè kàbò pọ̀ ìyàlẹ́nu là jẹ́ fún mi ènìyàn mi bọ̀ mo lárí mọ̀lẹ́ o ẹgbọ́n ta la mà dálẹ̀ bí. kílí tó rí àtibẹ̀yẹ sẹ́gbọ̀n yìí tẹ́gbọ̀n bá tiẹ̀ jẹ́ burúkú gan-an kó yẹ kó tírì tẹ̀gbẹ́ yẹn mo ṣáà sọ fún yín pé that's the new guy tí mo rí ah, ah. mo kàn dákẹ́ ni o because you deserve some respect. May the fuck come between both of you. I'm sorry, ma. But you can't date my brother. Why? I have my reasons. But, ah, I'm already in love with him. What's wrong with him? If I get fi wà pẹ̀lú yín, tí mo fi I've grown so much love for you and I don't want anyone to come between us. I don't get you. Please, I think you should get another man. Ah, Tell me. ṣé o fẹ́ kí jump from one man to another He won't náà ló ní kí n wá ẹni tí mo nífẹ̀ẹ́. Mo dẹ̀ ti rí, o tún Not my brother. You need to explain better. Afẹ́fẹ́fẹ́fẹ́, ó ń fẹ́ lẹ́lẹ́ omi gbókè rere. kí ló ṣe ìwà tàbúrò ẹ tó jẹ́ pé kò support relationship mi àti ẹ i'm sure there is more to it please tell me. Um, not that there is trouble like that. It's just that I think she's overprotective. She's always like that when she fall in love with somebody. Overprotective? What do you mean? She think it's gonna be dangerous if eventually we did not marry ourselves. Why won't you marry me? <laughs> um, you know you, you are richer than the whole of the state. <laughs> Come of it. I promise to be submissive and to be a good wife if you marry me. Are you for real? Yes. You're gonna be submissive. Mm -hmm. Um, but there's one more thing. What's that? You can't date her. Never in my life. Of course, I know who you are. My dear, trust me. I swear down. I'm a changed person now. I'm changed. Changed person? Go change somewhere else. Not with her. You can't date my boss. Thank you. is confessed. This is true love. I so much love her. True love, my friend. Go find your true love somewhere else, not with me. And if by any chance I see you around her again, I will tell her you are a womanizer. So, sincerely love your brother and he loves me too. Ó suffer fún mi pé o máa ń sọ̀rọ̀ family bí mo ṣe ń tọ́jú ẹ̀ ni mo ṣe Emi, bẹ́ẹ̀. Èmi àti ẹgbẹ́ ẹ̀ ti jọ sọ̀rọ̀ gan láti raise family together. I need your support, my dear. What if he doesn't want it to work? Don't say that. He promised to make it work. I'm not in support of this and I will never support this. But why? Why are you doing this to me? I've packed my stuffs. I'll be going home tonight. I will see you at the office tomorrow. Tell me. Tell Tẹ́ni ti kókùnrin lé láti alẹ́ Aliana ìgbà tí mo dẹ̀ máa dé ọ́fíìsì ó ti resign mo ti pè more than twenty times kò gbé fóònù ah, mi ò mọ nǹkan tí yẹ kí n ṣe o bóyá o mọ àbó pé ẹ kò jẹ́ kí n mọ. Um, baby, I think we should give her some time. Maybe when she realizes and come back to her senses, probably she will understand what is wrong with her. I will beg you not to be angry. I can't even be angry with her. I love her so, so, so much ṣe ló dàbí pé nǹkan kan kúrò mo ṣe feel i'm not even myself i'm not happy. Um, my dear don't worry you're gonna be fine it's just a matter of time you know what just try to relax yourself. Oh, then ní bílíìfẹ́ pé òun ló tì mí sí how. òun ló ní love again and i'm not really okay. ìwé ìyàwó gan níta ló mọ àfi tá a mo ń gbọ́ fúnni wá ní jọ̀bẹ́jọ̀bẹ́ o boss lady tó bá bá kú bá máa níyọ. leaving her or resigning is not the best option now. you and I know irú èèyàn tí ẹ̀gbọ́n ẹ jẹ́ we know his character and bó ṣe ń behave. I think this is the best time for you to move closer to her. Maybe she'll come back to her senses in case she wanna go wrong. She can never go wrong because she's very smart and intelligent. <laughs> Tanya, I understand you. But all the same, please don't leave her. Má fi wọ́n sílẹ̀ ń sìn. Please, I'm begging you. Jọ̀ọ́. Please. Eh? Please. We are only Saviour your ọ̀rọ̀. ó kúrè bó ṣe ń pariwo kíkan kíkan bí òye bóyè ṣẹ́rí ṣẹ̀rẹ́nu lẹ̀ ṣẹ̀wẹ́nu ọkọ o bó ṣe ń pariwo pé mi ò gbà o ṣẹ̀rẹ̀ tí wàá gbà fún òun ẹ̀. just left Amy's place. She advised me not to let go of him. That was why I came back. When I got home, I saw the old house empty. But my spirit led me to the backyard. Madam, why do you want to do this to yourself? Why? Anthony, <sighs> your brother betrayed me. happen. But I never knew it's going to come so soon. It's just a freaking womanizer. That was why I stood alone. Because I don't want to be part of this at all. But you never come out straight. You compete around the bush, ni. oh. <laughs> Because I saw it in your eyes that you are already in love with me. That was why I resigned. Tenny, I'm really hot right now. I can't love again. I hate man. I hate me. Well, you can't do without him. Then I don't know. Well, come out of the alone. You know, patients tí mo ti get experience pẹ̀lú akọni small heartbeat báyà rẹ̀ lọ para wọn so you are lucky and all thanks to Tenny because saviour yín gangan nìyẹn I'm telling you. doctor bí ẹni pé mo kọ́ tí mo fi store orúkọ ẹ̀ nìyẹn ọmọ yẹn ó fẹ́ràn mi ju ara ẹ̀ lọ in short mo wà happy pé mo employ pé mo dẹ̀ ní ìtẹ̀ ó wọ̀n mi o. Boy, èmi ni boy. ò gbọ́ torí mo in love with that guy the painful part ni pé mo tiẹ̀ ti sọ fún mọ́mì nípa ẹ̀ àní inú mọ́mì ń dùn pé mi ní pẹ́ máa rí ìmọ̀ kan tí mo fẹ́ sọ fún wọn sí. èmi fíò pé ẹ jẹ́ kọ́ mọ̀ yes. sọ fún wọn ah, mi ò lè relationship how many weeks Ah, I can't. so what do you hope to do? I don't even know. Would I pé èèyàn kan wà lẹ́nu géètì ẹni tí dé nìyẹn. Wow. Oh, really? Yes. Oh my God, I'm so happy. Oh, thank you very much, darling, for coming into our life. Surely, mo ti máa ń sọ fún un wípé to nǹkan tó ti lọ yẹn yẹn ti lọ ti di àfihàn ti eégún fiṣọ. Ṣùgbọ́n ṣé mo máa ti ń gbé nǹkan sọ́kàn jù? But now that she has you. Inú mi dùn. Ò <laughs> ṣe gan ni wọ́n lọ́wọ́ bá mi wà pẹ̀lú ẹ̀yìn Ah, I'm so happy. Yes. ó dé sí i, lọ́ba mi gbóbi tútù wà. mo ní láti sí tí mo rí mi lè balẹ̀ o ṣe ọkọ mi. Ah, darling can you please tell me what do you do for a living. I'm a medical doctor. Oh, medical doctor. A practicing one? Absolutely. Oh, I'm so happy to hear that. Well, then where are you from? Is <laughs> she ọkọ ó ṣe hmm. Um, Desiree, huh? you just told me he's a medical doctor. Yes, mommy. He owns his own hospital. Irọ́ ni o. Ẹ̀ẹ́ eh? nílé wa yìí náà. Eh. Ah, Ọlọ́run ṣeun. Ṣé oríṣẹ́ báyìí sìn? Tọ́lọ̀ bá ń ṣe rere she ló she ṣe bí. Ṣorí pọ́lọ̀ dẹ̀ ti gbé èèyàn rekò ẹ̀. Mo bá ń gbàdúrà fẹ́yìn méjèèjì. Ní agbára lọ́wọ́ Ọlọ́run eṣu ẹ̀ṣẹ̀ kò ní yà yẹn ẹjọ́ máa bára yín pẹ́pẹ́pẹ́ ṣùgbọ́n lásìkò tó wá fẹ́ kó sọ́dọ̀ ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run á ṣoyún á fẹ̀yìn èmi náà wá jókòó màmá ṣe mọ́ mi màmá yìí sí bí màmá yìí sọ yẹn máa wá kẹ́ mi ṣé ti yé yín. Eh. Um, I know that um, you guys need um, um, some privacy. Let me excuse you. Hmm. Ẹlẹ́jà, ilé mi ní ẹ̀kú ṣe bó ṣe wù ẹ́ o, ṣé ti gbọ́? Kò ṣe dárí. Jokate, we are too expensive now. I know. Please, you just have to play along. No, no, no, no. I don't have to play along. Oh, please. Ẹ jọ̀ọ́. Mi fẹ́ fún mọ́mì ní heart break. Kí tó sọ pé kì í ṣe Please. She yẹ ọ́ dà? Please. It's all right. ṣe jẹ́ nìyẹn o mi ò tiẹ̀ mọ kó tí yẹ kí n ṣe látàárọ̀ inú ọmọ mi kàn ń dùn ni I don't even know what to do. Let's keep acting along. Ah, don't you think that is dangerous? How? I don't know what to do mi mọ kó tí yẹ kí n ṣe I'm confused. Sherry, relationship yìí pẹ̀lú ẹ̀gbọ́n mi bọ́lọ́hún ṣe kọ́ nìyẹn. This could be the best and the last. How do you mean? Ẹ wá lọ introduce me sí wọn sí. Ẹ jẹ́ àwọn. fàyè o ẹni àtànù lẹ ní òwe ó lè jàtọ̀nù ẹni bó. Tell me what you're asking me to do is difficult. Please, I'm begging you ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá ti like wọn ẹ̀yin ẹ kàn pretend kẹ́kọ̀ọ́ ṣe bí pé ẹ like wọn mo mọ̀ pé ẹ máa létà lóòfù àbí ẹ ti níyàn kan ni. That's not the point now sori ó máa le kí ọkọ dédé fall in love pẹ̀lú yẹn àbí kí wọ́n máa pretend emotion ni na ó máa build up ni it's a gradual thing àti pretend yẹn ó ó ó ṣe ṣe but for me and her ó máa le and besides kò lè synchronize kò lè sí harmony ní kíní yẹn Doctor, ṣẹ̀rí ìgbà tèmi náà ṣẹ̀ṣẹ̀ mí tiwọn mo rò pé bóyá èèyàn kan èèyàn burúkú kan àbí èèyàn tó máa máa gbéraga ni but ìgbà tí mo close mọ́ wọn tán mo rí i pé wọn kì í ṣe eré èèyàn bẹ́ẹ̀ yẹn please please do this for me. Oh, that's true. I have to go now. I'll see you. Okay. Please, my àrò bàbá yóò ṣe tayẹn lẹ́ni bẹ́ẹ̀ la ṣe máa ṣe tara wa ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn ẹni ní aburú ẹni tó burú tiẹ̀ kúrè òun ló mọ òun kọjá tó rọrùn fún bí káyìndé bá gbà bẹ̀ kọjá ó má lè kàbùkọ ìyàlẹ́nu